أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ayin olùtọ́ ti ṣe gbọ́ àti tí ṣe wa ah, ẹ káàbọ̀ síbi ètò alẹ́kọ̀ọ́sí gẹ́gẹ́ bí ohun tí à ń bá lọ à ń sọ̀rọ̀ nípa kí ni àwọn kankan tí yìí máa dìyàn lọ́wọ́ téèyàn fi ní rí àsìkò ẹ̀ lò àbí àwọn kankan tó ṣe pé ní ó jẹ́ obstacles fún yàn so that kò ní lè rí bí benefit níbi àwọn àsìkò rẹ̀. àti wá dárúkọ oríṣiríṣi àwọn nǹkan kan gẹ́gẹ́ bákan náà nínú àwọn nǹkan tí ètò máa ń kọ̀ sí ẹ̀ tó ṣe pé èèyàn kì í èèyàn máa èèyàn sábà rí àsìkò ti dé òun náà ni atẹ̀síwèéfù tẹ̀síwèéfù tó ń pè ní ni kéèyàn máa lọ iṣẹ́ lára pàtàkì jùlọ kéèyàn máa lọ ohun tó bá yẹ kó ṣe lásìkò tó bá di lọ́la máa ṣe nítorí yẹ kó ṣe láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ẹni tó bá di ní um, láàrin wákàtí méjì sí máa ṣe bẹ́ẹ̀ sì ni nǹkan kan lè má di lọ́wọ́ pé kó ṣe nítorí yẹ kó ṣe láàrin ìṣẹ́jú márùn-ún ṣùgbọ́n látara pé àìní ìkàkún pé kéèyàn mọ kéèyàn mọ lọ́nkàn lára láti mọ̀ sí nǹkan tó yẹ kó ṣe lásìkò kí ni wọ́n wà sọ ọ́ dẹni tó ṣe pé yóò ba àsìkò ẹ̀jẹ̀ so tí ìlọ́lára tẹ̀síwìfù tó bá ti ń pọ̀ ń bi ṣe sí ọmọ èdè ènìyàn ó wà nínú nǹkan tó ṣe pé ní ìmọ̀ dìyàn lọ́wọ́ láti rí àsìkò ẹ̀ lò pàtàkì jùlọ ìmọ̀ ṣẹlẹ̀ kó jẹ́ pé ní ọmọ èdè ènìyàn gẹ́gẹ́ bá ṣe mọ̀ ẹlẹ́sẹ̀ ni wá a sì máa mú ara níbi ẹsẹ̀ ni so ẹlòmíràn ní immediately tó bá ti dipò ti commit àwọn ẹ̀ṣẹ̀ àbó ti ṣe àwọn kankan síwájú náà ló ti yẹ kó ṣe istighfar àbí kó túbà pátápátá kó lóun ò sí mọ́ torí pé islam kú wá sí tàbí kúránì kú wá sí náà ni pé ni ya ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha gbogbo ẹni tẹ́ bá lè gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ẹ̀ tètè padà sọ́dọ̀ lọ́wọ́n ọba ẹ̀ sì tútù bá lọ sọ́dọ̀ lọ́wọ́n ọba ní tuntun bá ní ètò sí pé ní ó mọ èyí tí yóò sí ìdọ̀tí ń bẹ̀ yẹn pé ní ìtúbà àti wípé kò ní padà síbi ẹ̀ṣẹ̀ náà mọ́ ẹ̀wà rẹ̀ tó ṣe pé ní ọlọ́run túbà níbi ẹ̀ṣẹ̀ kan ọdún yẹn tún padà ìwọ̀n ògbìn tó bá yà yìí ní ṣe mọ́ ọdún yẹn tún padà ọdún bá tó bá tún yà yóò tún wọ̀n ní ṣe mọ́ tó bá yà wọ́n tọrọ àforíjì kí ni ìwọ̀n ń bá lọ bẹ́ẹ̀ títí títí irú ẹni bẹ́ẹ̀ n tó ń ṣe yẹn ló ń pè ní test wave ó ti ń lọ tútù bá lára eléyìí sì ni nínú nǹkan tó lè kó bá ọmọ ènìyàn níwájú ọlọ́run ọba torí pé ni ó lè kó bá ọmọ ẹ̀dá ènìyàn nílé ayé gangan fúnra rẹ̀ torí pé ni máa ń da ètò ètò ọmọ ẹ̀dá ènìyàn gan rú láyé torí pé ní iṣẹ́ ti ń di pé ní ó ti ń accumulate ó ti ó ti ń ó ti ń tò tẹ̀léra wọn ó ti ń gunra wọn nù tó yẹ kó ṣe láàrin wákàtí kan ó ti yóò di tó ṣe pé ní ó ti ń gunra wọn kò ṣe é yanjú mọ́ àpàdà yanjú yẹn láìpẹ́ ṣùgbọ́n tá a fẹ́ fààyàn bìyẹn náà ni pé ní bí tẹ̀síwèé ṣe ń ṣẹlẹ̀ níbi sísọ ẹ̀dá ènìyàn bí ọ̀rọ̀ ayé ẹ̀ gan yóò tó ń ran ti ọ̀run ẹ̀ yóò ran títí ọ̀rọ̀ títí tọ̀run ẹ̀ so gbogbo àwọn nǹkan ẹ̀ṣẹ̀ tó yẹ kó fílẹ̀ kò wá ní fílẹ̀ yóò wá wà lórí pé òun ó túbà òun ó túbà òun ó túbà tásìkò òfin lọ so eléyìí jẹ́ nǹkan tó ṣe pé ní ìmọ̀ da àsìkò rú náà kan tí à ń bá bọ̀ wá gẹ́gẹ́ bákan náà òun náà ni nisiyanu ahamiyati alwakt wakimati tíyẹn bá ti ń gbàgbé pé àsìkò jẹ́ nǹkan kò ka àsìkò kún kò válù àsìkò so àìmọ́ válù àsìkò gan is another obstacle gan fún ara ẹ̀ nítorí pé ní yóò kàn máa ṣe nǹkan àṣùwà ayan kò ní létò yóò kàn máa da gbogbo ẹ̀rú ni lọ́nà tàtàrà yìí pẹ́ ní gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tàti nǹkan tàti dárúkọ síwájú lọ yóò ṣe àwọn kankan míì tó ṣe pé yẹ kó ṣe pápápá yóò lọ lára àwọn kankan míì tó ṣe pé ní kò yẹ kó tiẹ̀ lo kò yẹ kó kó lo ìṣẹ́jú márùn sí ó lè spend bí wákàtí márùn sí so nǹkan míì tí ó kàn gba pàápàá ó lè spend àsìkò ẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni min husni islam al-mar'i min husni islamil mar'i tarkuhu ma la ya'nihi nítorí wọn mú kí islam ọmọ ẹdín ní kó dáná ní kó fi tí ò bá kàn án lẹ̀ ẹlòmíì àwọn nǹkan kan tí ó kàn ní máa rán yóò bá sìkò jẹ́ níbẹ̀ so tí kìnìún bá ti jẹ́ nǹkan ìwà téèyàn máa wù tó ti pín ní ó ti di àdámọ́ ẹ̀ kọ́ nínú àkóyá tètè tají kó sì tètè sọjí wípé ha àsìkò òun lòún bàjẹ́ yìí àwọn kan tó ṣe pé ní kò tiẹ̀ jẹ́ nǹkan kò sínú àwọn àwòlàwò ìyá tó ń láìfù ẹ̀ <coughs> excuse me àwọn kan tó ṣe pé ní kò sí nínú tí ó tiẹ̀ ṣe pàtàkì tí ò tiẹ̀ nídìí wọ́n ti ní láìfù ẹ̀ ìní ò wá máa ràn sọ ẹni tí mo ṣe eléyìí kò mọ kò ó ti gbàgbé pàtàkì kò kò mọ kò tiẹ̀ value àsìkò nìyẹn nítorí pé kí ni gbogbo ohun ń ṣe yẹn inú àsìkò ní ti ń ṣe é so gbogbo nǹkan míì ti rán ti ń ṣe òun ó ń ṣe nínú àsìkò ní bẹ́ẹ̀ sì ń tẹ́lẹ̀ bá ti ń ṣẹlẹ̀ jù àjẹsípẹ́ nìyí kò kò ṣe ìṣèfúnmárò wákìtì ẹ̀nìyẹn kò lo àsìkò ẹ̀kọ́ ẹ̀ bí ó tọ́ àti bí ó ṣe yẹ so eléyìí náà á kàkún nínú àwọn kankan tó ṣe é pé ní ìmọ̀ ń ba àsìkò jẹ́ fún yẹn àwọn ọmọ mú kéèyàn má rí bí lo àsìkò ẹ̀ gẹ́gẹ́ bákan náà nínú ẹ̀ náà ni eléyìí máa ń ṣẹlẹ̀ náà sometimes naturally òun náà lẹni tó ṣe pé bóyá mm, ó ní alhawa alfutur ti lè pé kó rẹ̀yàn láti ṣe nǹkan kan àti ìgbà míì wà tó ṣe pé tí wọn bá kàn ẹni tó ṣe pé ní àmọ̀ pé ń tan rẹ̀ jẹ tí èsì pé ní bóyá ó rẹ̀ ni oye ìrí rẹ̀ ti ti tí máa ń dá ìdòbú lẹ́kọ̀ọ́ rírẹ̀ pé bó ti fẹ́ relax bóyá o ti ṣiṣẹ́ o ti wà rẹ̀ wá o ti wà tired so irú ẹni bẹ́ẹ̀ sometimes tẹ́ bá tired iye téèyàn bá be careful látara pé ń relax òun gangan máa ń ba àsìkò jẹ́ but kankan tó máa ń ṣẹlẹ̀ tó ṣe pé ní ó máa ń ní ṣe ń gbà mí papọ̀ wọn téèyàn mọ̀ pé ẹni yìí náà mọ̀ pé òun ń tanra òun jẹ ni látara pé ní nǹkan mi wà tẹ́lẹ̀ lómi ba lóun wà tired òun ò lè ṣe nǹkan kan mọ́ ó lè ṣe pé ó wà táyà lórí iṣẹ́ tí ń ṣe ni tí nǹkan kan mìíràn bá dé wọ́n ti ó lè motivate ẹ̀ tó tún dìde ẹ̀ kàn tó rí pé ó tún wà active ní àwọn àgbà ibẹ̀ tó lóun ọ̀rẹ́ wọn ò lè ṣe so ń jásí pé ní ìgbà mi èèyàn need láti be careful kó má jẹ́ kí relaxation gbà mí kó late to tí ó fi wá bá àsìkò jẹ́ tí so nínú àwọn kankan tó ṣe pé ní i need láti ṣe àkíyèsí rẹ̀ nìyẹn eléyìí a sọ fún wa pé mọ̀jùmọ́ àkàn ni apá kan nínú àwọn nǹkan tó ṣe pé ní a rí i pé ní ìmọ̀ ba àsìkò fún ìgbà àsìkò jẹ́ fún ọmọdé ènìyàn kì jẹ́ kọ́ ọmọdé ènìyàn kó lè rí àsìkò ẹ̀ lò so tí o bá ti rí àsìkò ẹ̀ lò ìtumọ̀ ẹ̀ ni pé ní ìmọ̀ àsìkò ẹ̀jẹ̀ náà nìyẹn ẹ yẹ ká lọ síbi àwọn kankan míì tó ṣe pé tó máa ń kọ̀ sí kéèyàn máa rí àsìkò ẹ̀ lò òun náà ni àwọn yẹn wọ́n ń sá sí ọ̀ndà àmọ́ àwẹ̀kọ́ tó ń ṣàṣeyàn mọ̀àwòkọ́tò ṣàṣeyà ẹ̀ ní àwọn nǹkan tó ṣe pé ní pásítánálì àwọn kìíní ẹ̀ ní àwọn nǹkan tó ṣe pé òun gángan fún ara ẹni tí ń jáde wá ó ní í ṣe papọ̀ mọ́ tóun gangan fún ara ẹ̀ control ó ti sá sí ọ̀ndà wípé òun gan jẹ́ ní tó ti pé ní ń kọ́ọ̀sẹ̀ so tá a bá fẹ́ máa wò kí ni àwọn causes of this problem a jẹ́ pé òun gan ó ní láti kọ́kọ́ yẹ rẹ̀ wò pé àfihàn ah, òwò àti ìrànlá sì kò mi lò so àwọn kankan tó wá sá sí ọ̀ndà yẹn àkọ́kọ́ náà ni adam ló tán bá àti lè omi yẹn tí èèyàn bá kí ń tí èèyàn bá ní follow up daily follow up lórí tí máa ń ṣe eléyìí òun náà ó jẹ́ nǹkan ti ṣe pé nínú tí máa ń fà á téèyàn fi ní ríbi ríbi invest àsìkò ènìyàn nítorí pé ní àìmọ́ àìmọ́ ní daily follow up ìtumọ̀ ẹ̀ ni pé ní kò ka àsìkò ẹ̀kún nìyẹn tí ọmọ ìdíyẹn bá wà tó bá jẹ́ sí pé ní láàrin ìgbà kan sí ìgbà kan ló ń yẹn tó bá ṣe wò ni so definitely yóò rí i pé ní iṣẹ́ ìwọ̀n dà ẹgbẹ́ mi tó ti ṣe mistake láàrin ìṣẹ́jú mélòó kan tuntun yóò wò pé ní àṣekínní lọ báyìí bó ṣe yẹ kó lọ yóò ti gba mistake wọn àbíbà yóò sì tún ṣe so bẹ́ẹ̀ náà lẹ́ni tó ṣe pé n tà ń ṣe nínú àsìkò náà so téèyàn bá ń wò pé ah iṣẹ́ yìí mo ti bẹ̀rẹ̀ láti nǹkan bíi two hours èyí sì tí wọ́n ti parí at least ó yẹ kí n lo just only one just only one hour èyí fi tó ajá sí pé ní mi ò rí parí ẹ̀ níjà sí pé ó ti ń wo ntí nga ti ń tábà ẹni ntí ntí ń follow up ní pé ha ah, wọ́n dà pé problem ti ń ṣẹlẹ̀ àsìkò ní ti ń bàjẹ́ so ẹni tó ṣe pé ní tó yẹ kúrò láàrin wákàtí méjì ní wákàtí márùn-ún síbẹ̀síbẹ̀ náà tó wà wò pé kò tiẹ̀ tí ì sí kankan sí wákàtí mẹ́ta náà ló lé irú ẹni bẹ́ẹ̀ so kò ní kò kò kò kò kò ní ìlmùtábà àtìlẹ̀ òmíyà so irú ẹni bẹ́ẹ̀ ó ní láti yẹra ẹ̀ wò gẹ́gẹ́ bákan náà adam ìdádi barnamij mutakamil téèyàn bá ti ní complementary uh, program lórí ní tí bá ń ṣe ní láìfẹ́ so òun gángan fúnra rẹ̀ is another uh, obstacle tí yóò jẹ́ kéèyàn rí àsìkò ẹ̀ lọ nìyẹn ìyẹn gbọ́dọ̀ ní bánámi jù sí pé yóò mọ yóò mọ mójútó ní gbogbo ìgbà ìyẹn gbọ́dọ̀ ní nǹkan tí yóò mọ gbèsè so gbọ́dọ̀ náwọn assignment gbọ́dọ̀ náwọn duties gbọ́dọ̀ ìyẹn tó pé mùsùlùmí yóò jí láàárọ̀ oorun náà ni ó ti àtìkù tó jẹun ó máa jẹun yóò tún sùn tó bá sún yóò tún jẹun otherwise ó lè máa wo fíìmù àwọn kankan tó ṣe pé kò tiẹ̀ tiẹ̀ tí tí ò sí nínú nǹkan tó ṣe pé ó yẹ kó bó ṣe yẹ kó máa lo àsìkò ẹ̀ yóò kàn sáà lo àsìkò òun sí nígbà tí ò sí kí ni àwọn nǹkan tó fẹ́ gbèsè gan-an fúnra rẹ̀ ṣèyàn gbọ́dọ̀ ní iṣẹ́ ó gbọ́dọ̀ ní àwọn bàrọ̀ méjì tó ṣe pé ni yóò máa gbèsè ìyàwó mi yẹn so bàrọ̀ méjì tí bá ń ṣe yẹn <coughs> ó gbọ́dọ̀ jẹ́ bàrọ̀ méjì tó ṣe pé òun gangan ni ó mọ jẹun tí ó mọ dí àwọn àsìkò tó ṣe pé ní ń lò tí ò bá sí yẹn ń bẹ̀ àjẹsí pé ní problem wà nìyẹn àjẹsí pé ní àsìkò ń kàn lọ ń kàn lọ ń kàn lọ básìkò sì tún lọ gẹ́gẹ́ àti sọ life ẹ̀ ní jó tán so ìyẹn ló fà tó jásí pé ní aspect yẹn yẹn nílò láti kíyèsí gẹ́gẹ́ bákan náà al-mashakil tí máa ṣẹlẹ̀ fílà amal wal bait àga tí máa tún ṣẹlẹ̀ gan nìyẹn ah, èèyàn lè ní àwọn problems tó ṣe pé ní ilé ló ti ń já wa sọ tó ṣe pé ní yóò wá di lọ́wọ́ lè di lọ́wọ́ àsìkò ẹ̀ kò ní jẹ́ kó rásìkò ẹ̀ lò so ìrọ̀ ẹni bẹ́ẹ̀ irú àwọn kankan bẹ́ẹ̀ yóò try láti wò bọ́ọ̀lù ló sì fẹ́ get rid of them so that tí o bá ṣe bẹ́ẹ̀ tí àìmọ́ mójútó ìtumọ̀ ẹ̀ ni pé kò mójútó àsìkò ẹ̀ ni torí pé the more bí problem yẹn bá ṣe ń ṣe kí ni o bí bá ṣe ń fẹ̀ sí náà ni ó máa di lọ́wọ́ àsìkò rẹ̀ sọ ogun tí wọ́n ń ṣẹlẹ̀ níyàn bóyá níbi iṣẹ́ ni o àbí nílé ni o náà àwọn problems oríṣiríṣi bí ìjà ni bí ibùsùn tó yẹ kó sí tí wọn ò ṣe ni àti àbí àwọn kankan míì instantly yẹn ní láti tètè wá solution tó torí pé bá ti dìde tó ṣe yẹn àsìkò ẹ̀ ló ń try láti mójútó òun otherwise tí kinní wọn bá ti di pé ní ó pọ̀ sí so ó lè wá padà wá di lọ́wọ́ tí ò ní ráyè sí nǹkan kan mìíràn tí a bá padà dé a padà máa tó ń bá yòókù lọ assalamu alaikum warahmatullahi.